welcome back welcome back Emma má bínú nẹ́tíwọ̀kì and we need to talk about lupus lupus um, ọmọ ìyá ẹ̀tẹ̀ ni lupus ọmọ ìyá ẹ̀tẹ̀ ni. Mm. ó máa ń bẹ̀rẹ̀ bá like rashes ni ọmọ ìyá ẹ̀tẹ̀ ní lupus so um, màá fi àwọn fọ́tò lupus tún lè ṣe bí yọ̀ọ́ ṣe bí àtọ́kùn bushard neck eléyìí le ju bushard neck lọ hmm, òótọ́ ni bushard lọ ń tọ́lọ́ tèmi marcus ti ṣe sí ní tọ́dọ̀ tèmi ara tèmi rẹ̀ ni ṣùgbọ́n eléyìí àrùn yìí ó wọ̀sì ju kán sọ pé èèyàn ní èèyàn ní kíná ti ń pè ọmọ mi lè sọ pé ọmọ ó dàá pé orogún ni orogún ni mo lè pè pẹ̀lú kánsà ṣe rí ó máa jẹ láti inú ó máa máa jẹ láti inú títí títí tó máa fi jẹ jáde báyìí ni ṣé dẹ̀ mọ̀ pé kí nǹkan tó jẹ láti inú kó tó jẹ jáde síta hmm. ibi tó wá bàjẹ́ sí kò síbi tí kò ti mú yàn ṣẹ́rí ara àwọn òyìnbó nìyẹn ó tiẹ̀ wá lè ṣẹlẹ̀ lára àwọn òyìnbó ara àwọn òyìnbó mo máa ń rí gan ṣe mọ̀ pé àwọn ò kì í fi bẹ́ẹ̀ wẹ̀ but tó wá ti lè jẹ́ pé wọ́n wá rí ní ara ọmọ nàìjíríà wa ìyẹn túmọ̀ sí wípé ṣẹ́rí ó máa jẹ títí tí tó máa jẹ gbogbo organs ẹ̀ ni. tí ẹ̀yẹn mi ò wá mọ̀ bí ti ẹ̀yẹn ṣe rí ṣe rí oríṣiríṣi ni ara àwọn funfun ni mo ti máa ń sábà rí jù so um, ó ti gbé sórí mídíà kì í ṣe pé bóyá èmi ni mo ṣẹ̀fẹ́ máa sọ mo kàn ń ṣàlàyé ẹ wò ó lè mọ ọmọdé náà ṣe rí ṣe rí pẹ̀tẹ́pẹ̀tẹ́ bẹ́ẹ̀ ni ara wọn máa rí egbò ni láti inú jáde síta kì í ṣe egbò tó kàn wá láti ta àti inú ẹ̀jẹ̀ ẹ wò ẹ wò ọmọ kékeré gan tó ni hmm? ó lè jẹ́ pé ara àwọn nǹkan tí àwọn òbí ẹ̀ jẹ láti inú oyún nígbà tó wà nínú oyún òun ló wá ṣe kí ni ló wá bẹ̀rẹ̀ sí ní jẹyọ nínú ilé ayé ọmọ ọlọ́mọ ṣẹ́rí ṣẹṣẹ àrípọmọ kókó lélẹ̀ àrípọmọ kékeré lélẹ̀ that's a toddler so irú nǹkan tó ń ṣe Kẹ́mi Àfọlábí èmi kọ́ ni mo sọ fúnra rẹ̀ náà ló gbé nǹkan ẹ̀ síta o ẹ lọ wo ẹ google ẹ kẹ́ lọ kẹ́ lọ wo dáadáa ó wà ń bẹ fúnra rẹ̀ ló kọ so má sọ pé nítorí ẹ̀ ó wá máa bẹ̀rẹ̀ sí ní lo live anyhow ó máa bẹ̀rẹ̀ sí ní ṣíralẹ̀ ó máa bẹ̀rẹ̀ sí kó tó di pé ó jẹ jáde síta torí inú ló ṣì wà kó tó di pé ó jẹ jáde síta tí ò ní lè enjoy life mọ́ you are not enjoying your life as the lifestyle that you are living now kó kàn máa wọ aṣọ kó máa ṣe kinní kan kó máa ṣe kinní kan it's not it's not nice but I have a good news for you ohun tó máa lò àgbo ni o tiẹ̀ nídìí kankan o nídìí ọṣẹ ṣùgbọ́n àgbo yẹn máa máa mú lójoojúmọ́ ó dẹ̀ máa máa fi jó ara bí ẹni tó ṣẹ̀ bímọ tó ní dá ìlú tiẹ̀ pẹ̀lú mi. ẹni tó bá mọ̀ I've people and you know all this rubbish because mo máa ń rí lọ́dọ̀ funfun ni mi rí lọ́dọ̀ dúdú ṣe mọ̀ pé àwọn òyìnbó oúnjẹ wọn wọn kì í ṣe jiná ìbá wà nínú oyún náà bọ́n ṣe máa máa jẹ́ ní òyìnbó máa mú ẹran wọ́n máa lọ wọ́n kàn máa fata sí ní tútù bẹ́ẹ̀ wọ́n máa fi sórí bread tata là ń pè mí báyìí tata tata wọ́n kàn mú ẹran wọ́n á lọ ìbá jẹ́ ẹran màálù ni ìbá jẹ́ ẹran àgùtàn ni wọ́n kàn mú wọ́n á lọ the bunch you know part of it wọ́n á mú wọn á lọ ti lọ ni lúbúlúbú wọ́n á kàn fi ata ata arisa ata ẹlata tó taju arisa àrísà là ń pè mo lè sọ pé example ata àjọsìn tó jẹ́ ata gúngún tán bá ti fi yi. tán fi òróró díẹ̀ sí wọ́n fi sórí bread wọ́n á máa jẹ tó yìnbó bá sọ fún yín pé blanc bleu ìyẹn ni pé tán bá ti gbé ẹran yẹn sórí iná tó bá ṣe ch wọ́n á yí ch wọ́n á bẹ̀rẹ̀ sí ní tán bá tán bá là báyìí ẹ̀jẹ̀ máa ṣe ṣù ni wọ́n máa fẹnu gbé wọ́n máa lò ọlọ́run dẹ̀sọ̀ ká máa ṣe kíni ká máa fi ẹ̀jẹ̀ sí ẹnu wa torí pé ọlọ́run mọ̀ pé kò wà healthy fún wa but báyìí là ṣe nílò wa èèwọ̀ bòmíì ṣé wá rí bó ṣe jẹ́ pé òyìnbó ni oúnjẹ irú àwọn ẹran báyìí kí ni nǹkan tó lè fà á lọ́dọ̀ ṣe rí gbogbo àwọn kírìmù burúkú àwọn oògùn burúkú tẹ́ ẹ̀ ń lò tẹ́ sọ pé ẹ fẹ́ di pupa ọ̀sán gan tipátipá ara ẹ̀ nìyí o ara ẹ̀ nìyí ṣe mọ̀ pé àwọn kan tún wà tó máa lo intake ó máa bleach wọn láti inú jáde síta ẹ worú Bobrisky Adéwálé àbí kí ló sọ pé òun ti ń jẹ ìdí ẹ̀ ti ń jẹ ìdí ẹ̀ ó ti ń jẹ ṣe mọ̀ pé tán bá bẹ̀rẹ̀ sí ní bí ìfaramọ́ oríṣiríṣi nǹkan náà ara eh, secret ara wọn náà máa máa gbé síta ojoojúmọ́ láàárín bí ó ṣe wà bí Bobrisky ṣe wà yẹn kò lè wà níbi tí AC ibẹ̀ tí ò ti kong tẹ́yìn máa máa ṣe báyìí kó tútù mú yín tó bá wà níbẹ̀ ara ẹ̀ máa máa ara ẹ̀ máa máa ara ẹ̀ máa máa yọ́ ó gbére bàbá mi sàká aṣáájú ọmọ sàká sàkárì yahoo are you hearing me Bobrisky bó ṣe wà yẹn one hour ló máa fi tún ara ẹ̀ ṣe tó bá jí tó bá fẹ́ sùn lálẹ́ three hours ni because ó lóríṣiríṣiríṣiríṣi àti tó máa fi pa àti tó máa fi ṣùgbọ́n wọn ò bí gúùdù mọ́ fàdà ẹ̀ kó dúró síta gbangba for five minutes ó máa yọ bí òrì ni. èmi ò mọrú ayé táwọn èèyàn ń gbé o àwa yìí ẹṣẹ ṣáà rí pé mo bóra àbẹ́ẹ̀rí ṣé aṣáwọ̀ mi ò bó tó ṣé kò bó tòrò èmi náà ti po cream mi rí now but you don't know how to use cream to tone your skin. tí n bá sọ fún yàn pé mo ti lo cream rí tójú mi dẹ̀ ṣì rí báyìí at the age of sixty ògo ni fọ́lọ́run lókè ọ̀run ìgbà táwa ń po cream tiwa tá bá po tán a máa gbé sínú fridge ó máa tutù ibẹ̀ ló máa wà tó máa fàmẹ́ǹtì mọ́ra wọn dáadáa ṣùgbọ́n yìí nísìnyí ẹ̀tọ́ díẹ̀ báyìí ẹ̀tọ́ díẹ̀ báyìí ẹ̀tọ́ ẹ wá ṣe ẹ wá fipá gbogbo ẹ wá rí bálabàla. cream tó ń gbóná jọjọjọjọjọ ẹ̀ dàbora nínú òrùn burúkú nínú gbogbo àwọn Nollywood sìn ẹ lè rẹ tipátipá lẹ máa fi rẹni tó dúdú kò tiẹ̀ táwọn ìyá tó kú má kó amọ̀nàrún má lọ òpònú sọ̀wé inú àárín wọn. àwọn náà fẹ́ wọ́n fẹ́ blend ìyá àwẹ̀rọ ìyá rainbow gbòsáyín ẹlòmíì ìtorí ẹ̀rẹ́ ṣe máa ń rí tí wọ́n bá ṣe close up o tó máa ń ṣe tó máa ń ṣe shooting tó máa ń ṣe close up fún wọn ọlọ́run fẹ́ kíkíní kó dání kan wà ni kò fẹ́ kó wà nínú program síbí yẹn ọlọ́run fẹ́ kó dání kan wà ni olúwa ẹ ṣeun tó bá ṣe close up ẹlòmíì fún yín ẹ máa bì wọ́n tún wá lọ excuse me lẹ́yìn tàtọ́ ti bleach wọ́n tún wá lọ lo odd off tone body wọn láti fi ṣe makeup ẹ̀yin makeup artist ti. Si, Nollywood ẹ mọṣẹ ẹni tẹ́ mọ̀ pé oblish ó níbẹ̀ ṣe máa ṣe foundation ẹ kò dìgbà tẹ́ bá kó gbogbo ẹ̀ sí kọ̀lọ̀bọ̀ tẹ́ bá wá ṣe tán tẹ́ bá make up fún wọn tán ẹ wá mú normal powder baby powder ẹ fi dust ojú wọn ẹ fi sínú brush ẹ fi dust ojú wọn ṣùgbọ́n ìtọ́yẹ ká fi eh, dust, eh, eh, baby, baby powder Johnson and Johnson kẹfì dust ogudu wọn àbí imperial leather gbogbo ẹ ni mo níbẹ̀ yẹn gbogbo ibi tó gé mi dé nìyẹn spray lẹ máa mú ẹ tó máa fi sí ojú wọn a máa tàn tóru bá mú wọn bá ojú wọn máa tàn makeup artist a máa a máa patch wọn every time ṣé mi ò fáyìn tó báyìí lóbìnrin apart from pé wọ́n ti ẹ̀ gbà kélé mi lọ́rùn ẹlòmíì á lọ ṣe makeup á dàbí ìmọ̀kì mi ò sọ pé àwọn makeup artist ò dá o but ẹ máa exaggerate gbogbo makeup mi ò kí lọ sọ́dọ̀ makeup artist ẹ̀ẹ̀kan ṣe báyìí làwọn ọmọ ọmọ mi náà ọṣàkùnrin mi mọ́lẹ̀ ní níyà yẹn ní nàìjíríà pé yéè àwọn ò ní gbà òun náà ló máa bá mi wégele mi mo tún gèlè mi wé fúnra mi because I have my own signature I don't wear gèlè tí gbogbo èèyàn wé I don't do my wake up the way everybody is doing it I will do it the way that when I look at the mirror I will see myself so gbogbo àwọn pills burúkú telfin bora, ń bóra gbogbo hot cream telfin bora, ń bóra si alájàṣẹ́ tí bora elogo ń bóra ẹ leni èyí tó wá dọ́bù tiwọn èyí tó dọ́bù nǹkan tẹ̀ ń lò ẹ̀ẹ̀dẹ̀ tó wá ń jẹ nǹkan tó dáa. bad Badmus, kudos to you on the work you are doing on yourself, but maintain your skin because nígbà tó bá yá sí wọ́n lè tiẹ̀ sí pé kíwọ náà kò bẹ̀rẹ̀ sí níbo ẹ wo gbogbo àwọn gúrúùpù àwọn gẹẹsì wọn yẹn Fúnkẹ́ Akíndélé kudos to you gbogbo wọn ti kini àwọn kinní burúkú wọ̀nyí ṣiṣẹ rí tí ọmọ yìí lẹ rí o ṣe rí nígbà mo ti ń pariwo kinní ti pẹpẹ hmm, nǹkan táwọn pípì tí wọ́n fi ń bóra láti inú jáde síta yìí tó bá máa bẹ̀rẹ̀ ma máa jẹ fún àtẹ̀dọ̀ ni. òun ló ti bẹ̀rẹ̀ sí hàn lára ọ̀kan nínú yìí so now uh, I have a good news for you and ẹnikẹ́ni tó bá mọ̀ ọ́ kó contact mi agbo la máa lò agbo lómù yẹn ló máa sọ di omi olómi tútù odò gbogbo làgbo odò gbogbo làgbo ó máa máa mú ni àgbo yẹn ló máa mu ti ti, tí tí tí tí tó máa yà mọ́gbẹ́ ó máa gùfẹ̀ ibi tó bá ti yàgbẹ́ tó bá wà ń bẹ̀gbọ́n á mọ̀ pé èèyàn yàgbẹ́ torí ó máa bu ní ṣìkan. tó bá yẹ kó wá fẹ́ continue láti máa lọ gba àwọn abẹ́rẹ́ tó ń gbà it's all yours because ọ̀pọ̀ nínú àwa ọmọ kóòtù òjire láà nígbàgbọ́ mọ́ nínú ewé àtegbò ẹ̀yin ti gbàgbé wípé ewé àtegbò yìí òun làwọn òyìnbó ni wọ́n gbẹ wọ́n gbẹ wọ́n fi máṣíìnì wọ́n fi gbẹ wọ́n wá fi kẹ́míkà sí wọ́n gbé gba processing wọ́n wá dà sínú capsule àbí kí wọ́n ṣe ní rógódó kọ́ ní kẹ́ máa kó jẹ ẹ rí i pé nígbà míì àwọn oògùn míì wà wọ́n ní tí o bá ń jẹun ni kò lò láàrin méjì torí pé kò gbọdọ̀ bọ́ sínú okùn ẹ̀ directly tó bá bọ́ sínú okùn ẹ̀ directly ó máa ba gbogbo organs ẹ̀ jẹ́ ni. èmi lè di kidney stone tó yẹ pé òun ló máa pa ẹ́. ìmí inú liver ló máa lọ liver yẹn máa dúdú wà ní ìmí lungs ló máa lọ lọ́mọ ìtòrí sọ pé tó bá fẹ́ lo oògùn má fi ice water lo Ogun oògùn òyìnbó tó bá fẹ́ fi ice water lò ó ti parẹ́ already o use warm water or room temperature water It's the best thing kan pé kó warm omi díẹ̀ kó lọ wọ́ọ́rọ́ kó fi lò ó ẹlòmíà mú oògùn wọ́n fi bíà lò ó bíà tó ti ṣẹ̀wọ̀n dáadáa very good of you. um ẹ lè má mọ ẹni tí mò ń dárúkọ ẹ̀ i'm sure you all know her i'm sure you all know her mo fẹ́ gbórúkọ ẹ̀ jáde. fúnra ẹ̀ náà ló gbé sí ó ní wọ́n sọ pé òun just five years láti leave Kemi Afolabi reveals battle with lupus. So, <laughs> she will not die of heart attack, she says, but she will die of lupus. Is that a thing? Is that a good pronouncement? No. Èmi náà kọ́ o ọlọ́run ọba ni o àánú ni mo rí gbà o um, important things to know about lupus disease that shortened act actress Kemi Afolabi's life to five years. Èmi sọ fún ẹ nípa agbára ẹni tó ní ewé àti egbò tó ń jẹ́ olódù ọmọ àrè tó dáa tó ní kí n jọ̀gá lórí ẹ̀ tó dáa tó ní kí àwa kan ká máa lò ó ká máa fi ṣe arẹmọ èmi sọ pé ọdún márùn yẹn mo tún bẹ́ẹ̀ multiply yẹn times twenty five. ee eh, mami kantu ẹ káàbọ̀ mà ẹ kújọ́ mẹ́ta ṣe ń gbádùn ọ̀lídé yín mo ṣáìtì yín mà. Lupus is a life-threatening disease. Yes. It's a very life-threatening disease because inú ló ti ń jà jáde síta. Òyìnbó dẹ̀ tí ìró ògùn ẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run fún àwa kan ní oore ọ̀fẹ́. Òun náà ni mo ti sọ yẹn. Mo ní àgbo la máa sè fún ẹ. A dẹ̀ lè sè láì jẹ́ pé ìwọ fúnra rẹ o wà níbẹ̀ torí ó ní nǹkan tá a máa fi tẹ́lẹ̀ àgbo yẹn àmúrúkọ ẹ àmúrúkọ yẹ ìwọ náà máa lọ mú wá nínú àwọn nǹkan tá a máa lò tá máa fi tẹ́lẹ̀ tó bá yẹ pé nǹkan tí ìràwọ̀ ẹ̀rọ mọ́ ni tó bá yẹ pé a lè ṣe é láì jẹ́ pé ìwọ fúnra rẹ gbọ́dọ̀ fi kankan tẹ́lẹ̀ ìkòkò tá a máa da ewé wọ̀nyí sí ewé egbò ni Ọlọ́run fún àwọn kan ní oore ọ̀fẹ́ you can call me an herbalist it's fine by me ewé àti egbò mò ń tà mo ní wọn nílé lórí sọrú àgúnmu náà àgúnmu ara yíyún ni fibroid ni uh, BP ni um, cancer ni eh, kíni oríṣiríṣi ẹ káàbọ̀ ìyá mi asalaamu aleykum wa rahmatulahi wa barakatu alájà mi fọlákẹ́ aláwìyé eh, kí àtọlà kó máa bá yín kó máa bá ìdílé yín àti èmi náà ẹ káàbọ̀ sórí ètò so that is what i do iṣẹ́ àrẹ̀mọ ni mò ń ṣe um, kò dẹ̀ síbi mi ò kì í fọwọ́dọ̀ ọjà mi ò déédéé lọ kó kòríáńdà ní inú ṣọ́ọ̀pù àbí kí n google search no mo náwọn dókítọ̀ tàjọ ń ṣiṣẹ́ ní nàìjíríà mo dẹ̀ ní quarantine license mi tí mo fi ń gbé àwọn herbs mi wọlé lọ́wọ́lọ́wọ́ yìí mo ní herbs lóríṣiríṣi ṣẹ́rí àwọn boys wa tó máa ń tọ́ṣẹ̀ ń ṣèjì tó ń change hormone àtàwọn ladies wa tí pimpu máa ń kó sí wọn lójú tó máa ń so kòǹgbàkòǹgbà mo ní òrí ta fi ń ta máa fi pa òrí ni tó bá kàn ti fi omi fọ ojú ẹ àti normal ọṣẹ kò sí ọṣẹ tó special normal soap your bathing soap tablet one wàá dẹ̀ fi orí yẹn wàá fi pa sùn tó bá ti wà nínú ilé ẹ̀ fi orí yẹn pa lágbára Ọlọ́run gbogbo ẹ̀ ló máa lọ. ọṣẹ oríṣiríṣi náà ló wà ah, àwọn kíní àwọn ọlọ́jà nìyí ṣẹ̀rí perfume ni mo fi ṣe so mo ní wọn oríṣiríṣi iṣẹ́ ló wà àwọn nǹkan tá à ń lò nìyí so tí ó bá jẹ́ pé ewé àti egbò la fẹ́ ṣe fún ẹ tó dẹ̀ kí lo tó kì í mu ọtí tó dẹ̀ pé nǹkan tó le la gbọ́dọ̀ fi ṣe a ní nǹkan tá a máa fi ṣe tí kò ní ṣe ọtí tí kò dẹ̀ ní ṣe omi àánú larí gbà. So um, some people they've taken so much advantage of my soft heart. They've just been using me. And sometimes now I just say, I don't feel anything for you. I don't see anything. No communication between us in the realm because nígbà tí mo fi two thousand euro tí mo lọ fi ṣe àwọn oríṣiríṣi àgúnmu wá mọ́mí ẹ jẹ́ kí n try ẹ̀wò tí mo dẹ̀ fi gbogbo nǹkan almost one thousand tí mo fi tí mi ò dẹ̀ rí pé kẹ́dẹ̀ kò tí ẹ̀ wá tún ní sí mọ́mí thank you ó ṣiṣẹ́ kò ṣiṣẹ́ so whatever you want from me now you pay for it because èmi gan owó ni mo fi ṣe mi ò ní kó sanwó pé mo fẹ́ ṣe ẹ́ eh, àdúrà ọlọ́run ló ládùúrà lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tó bá ti jẹ mọ́ pé nǹkan tí mo lọ rà I will bill you for it ẹni bá sọ pé èyí tí mo ṣe yẹn ò dáa ẹ ṣeun bó jẹ́ incense lẹ nídìí oríṣiríṣi wà nílẹ̀ bó jẹ́ ewé egbò ewúro ewé ìyálóde ewé kinní kan ewé kinní kan tó bá nìdí gbogbo ẹ̀ wà ṣùgbọ́n o mọ nǹkan tó fẹ́ lò fún kó kàn lè wá bá mi kó sọ pé o fẹ́ onídìí nǹkan kan kí n dẹ̀ gbélé ẹ lọ́wọ́ tó bá ní fibroid màá ní kó lọ mú scan ẹ wá tí bá wo scan ẹ tí mo dẹ̀ gba doctor's report ẹ tí mo rí ibi tó wà tí mo rí bó ṣe tóbi sí torí fibroid kì í ṣe ẹyọkan nígbà míì á ti bímọ sínú ẹlòmíì á ti pọ̀ bẹ́ẹ̀ ni ìyá mi ẹ contact mi lórí whatsapp ma um, bóyá ọkùnrin dẹ̀ ní ẹni but ṣé europe lẹ wà ní àbí nàìjíríà it's not going to be kí lè mọ ibi tí anyway ẹ contact mi lórí whatsapp plus three two four eight eight two five nine seven zero seven ẹ ní ta gbogbo ẹ̀ kò ṣe rí tọrùn ẹ̀ ṣe àtẹ bá mọ̀gbà tó kíkiní tó ṣì tí tó jẹ́ pé <laughs> kì ṣe nǹkan tó ṣe mí ọwọ́ ríran ni ara mi ò gba abẹ iṣẹ́ abẹ ni wọ́n dẹ̀ pé wọ́n búṣà ọrùn mi ni alhamdulilayi rọ̀bìlì alamin kó ní kálukú máa wo tó máa ṣe òun fún ara ẹ̀. So Kemi, I'm talking to you now as a sister. I can't call you my daughter. I will call you a sister. Mm. As a sister, if you if you believe that um you will get it, you get healed. That is why I'm reaching out to you. I've tried many people. Look off many phone number. Many said you can be so saucy. Many said they don't want to give me because you might insult me. But then they come out worry. Wọ́n ṣàbà mi wá nọ́mbà ẹ̀ because nígbà tí mo ka history ẹ̀ as abiyamọ I was not comfortable with nǹkan share, and eh, wọ́n ní ẹni tí nǹkan bá ti ṣe rí tí nǹkan bá ti ṣe mí rí èmi ò kì í fẹ́ kó ṣe lòmíì o. Wallahi. Because I know how she might be feeling right now. Kó tó jí pé ó jáde síta wá sọ. Ẹ mọ And don't say because the doctor said you are you have only five years. Kó wá bẹ̀rẹ̀ nonsense. Your body is the temple of God. Yes, tó bá uh, beach bikini ló máa ṣùgbọ́n àwọn ọmọ kóòtù òjìrè à ń worú ẹ̀ òyìnbó lè wọ̀ ọ́ ó lọ́mọ ní fiance àbòdẹ̀ ní companion don't do that it's not the end of life so ọlọ́run ò fẹ́ kí program yìí kó papọ̀ mọ́ ìta ń ṣe ni so that màá lè separate ẹ̀ màá lè gbé sí orí YouTube with your picture and my picture so you can contact me on plus three two four eight eight two five nine seven zero seven a máa fín ara fún ẹni a máa jó ara fún ẹbí ẹni tó ṣe ìbímọ bó ṣe mú ló máa máa fi jo ara èyí tó wà nínú á jiná èyí tó wà níta tó ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí ní sita. jáde síta gbogbo á bá ìgbọ̀nsẹ̀ jáde á bá agùn jáde á bá èébì jáde á bá ìgùfẹ̀ jáde ìwọ náà wà nílò gbogbo àwọn nǹkan burúkú tẹ̀ ń kó jẹ tẹ̀ ń kó mu tẹ̀ sọ pé fi ń ṣe beauty ò ní lò mọ́ hmm? because lupus kò kì í sábà wà lára dúdú kò kì í sábà wà lára dúdú ara funfun ló máa ń wà sí jù kó tó wá di pé ara ọmọ kóòtù òjìrè àrùn burúkú ò nítorí ìwà bẹ̀rẹ̀ ẹ̀yin èèyàn mi. So You are free if you want. If you do want, all well and good. I wish you all the best, my, my girl. I wish you all the best in life. But take care of you. Eat well. Sleep well. The best of you is about to come. Remember, you have a daughter. You see? here she is crying her eyes out because wọ́n sọ she has five years to live. You see? Can you see it? Emi fi dá ẹ lójú pé ní agbára Ọlọ́run ọba Elédùmarè ọba tó ní ewé àti egbò tó ní afẹ́fẹ́ tó ní ìrì tó ń sẹ̀ sí wàá ṣe kí ni wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wàá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run I don't have much to say so that is that is just it torí pé mo ka kinní yẹn mo ti ń ka mo ti ń ka kinní yẹn tipẹ́ o kì í ṣe pé bóyá mo ṣe kà á sígbà tó ti ń sọ pé o sick o ṣe kinní kan o ṣe kinní kan ó ṣe voice out gangan ni mo ti ń kà tipẹ́ i do follow all of you at least most of you àwọn tí mo dẹ̀ ti mẹ́sẹ̀gì tí wọn down. no problem nígbà tásìkò bá tó àsìkò burúkú ni tó fẹ́ nìkan kan wà. even if you don't want to to do anything do it for your daughter let her enjoy you because i know what it is pé kéèyàn má níyà my mother passed away when I was very very young it's over forty years now going to forty three years so kéèyàn wá fi ọmọ kékeré sílẹ̀ I know what it is Carbon nítorí ọmọ tiẹ̀ yìí kò tiẹ̀ tí ì tó nǹkan kan rárá ọmọ ọdún mélòó ni ten years nígbà tí màmá tèmi kú ọmọ ọdún kan ló fi sílẹ̀ fún mi ọmọ ọdún kan náà lénìí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ó ti jirú ó ti dìgbà orúkọ ọrùn adédìgbà ló ń jẹ òun náà ti di bàbá ọmọ lénìí alhamdulilayi èmi náà kọ àánú ni mo rí gbà in the process I lost one ṣùgbọ́n nínú gbogbo ẹ̀ ọpẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run. When you see me, that I'm very, very tough. Life trained me. Mo sọ ara mi nù kí n lè mi he. Wọ́n ní ṣe mo sọ pé ọmọ ọba lòun. Yes, ọmọ ọba ìṣẹ̀lẹ̀ ọlọ́fin ni mí, ṣùgbọ́n mo sọ ara mi nù kí n lè mi he. Tó o bá sọ ara ẹ nù, o ò lè he. Agbójúlógún fẹrẹ fún ṣìta. my children my own children mo tọ́ wọn bí ọmọ ọ̀nà kiri because i wanted I, you know I wanted them to be to be strong and to be able to face, but I overdid it. Mo wá training wọn, wọ́n above strength tí more expect They are so so so independent. So so independent. Extremely independent. Lábẹ́ bó tilẹ̀ òun kò rí mo dúpẹ́ So if you don't do it for yourself, do it for your daughter. Because I know what it is. But tó bá ṣí five years, tó bá ṣí mọ́ ten years, tó mọ̀ ẹ́ pé fifteen years. I bet you, ọmọ yìí á ṣègbéyàwó lójú ẹ̀mí ẹ̀ á bímọ fún ẹ̀ bejo. That is if you want. Èmi kọ́ o, Ọlọ́run ni o, mi ò mọ nǹkan kan o. Mi ò mọ ṣùgbọ́n lọ́run àṣẹ wàá dẹ̀ lẹ́nu ọpẹ́ that see if you want so i'm into herbal treatments and spiritual treatment counseling àti gbogbo tẹ́ńpọ̀rọ̀ tá à ń ṣe ń bì so mo tún ní òkínní kan yéè pọ́nrán ni mò ń pè é hmm, ẹni tó bá níyàwó lé má ní ẹni tí mo àwọn dádì mi eh, ọwọ́ mi ni wọ́n ti máa ra eh, pọ́nrán hmm. a ní a ah, yèyé hmm. you know I use it to cheer their to ginger their body to cheer their body and uh, to make them still feel good you understand so mo níyẹn náà um, aṣáà ni wọn lóríṣiríṣi ṣá Ọlọ́run á gbà fún gbogbo So Kemi, it's not over until it is over. That shade don't marry. Five years. It's nothing. Do you know that five years is behind you though? That pronouncement is not for you. That shade don't marry. Mi ò mọ̀ nǹkankan. Ó lè ti máa o. But I just want you to try Ọlọ́run wò láti pàṣẹ èmi àbúrò ẹ̀ <laughs> tó ń pè ní ọlọ́mọ plenty so that is it um, mo kí gbogbo wa pátápátá àìsàn tí ò gbóògùn ọlọ́run ò ní fi ṣe wá mi ìránṣẹ́ o mi ní kó lọ bá mi wá nǹkan wa shut up. I found this on the web. mi ní kó found yẹ fún mi. <laughs> <laughs> èmi ni kò fáǹdì nǹkan kan <laughs> so um, hey, Adewale, God bless you ṣàlàfíà ni máa wo bàbá mi bàbá ń kọ́ libẹ́ máa so um, skin rashes. Uh, gbogbo ẹ̀ ṣá <laughs> ọlọ́run ọba gbà fún wa ṣe oògùn ọfà lóríṣiríṣi ọṣẹ lóríṣiríṣi ìyẹn tí ẹ̀mí wa bá jọ ṣiṣẹ́ papọ̀ ẹni tẹ́mi mi ò bá ṣiṣẹ́ fún mi ò kí tajà fún thank you darling ẹni tẹ́mi mi ò bá ṣiṣẹ́ fún tí bá gbé ẹ wò tí bá rí i pé àjọ lọ nínú ẹ̀mí papọ̀ i don't sell my goods to you because nǹkan tí n bá tà fún ẹ ó máa fi ṣe àkóbá fún ọjà tèmi ni torí kò ní báyìí láti bá rí i pé o wà kind of kọ́ni àbí ọkàn ẹ̀ ò da sí àwọn ènìyàn mi ò ní ta ọjà mi fún ẹ because mi ò ní fẹ́ kó pokùtà sínú ọjà mi ẹ jọ̀ọ́ mi ní kéèyàn má lọ sí ọ̀dọ̀ doctor tó bá lọ sọ́dọ̀ doctor tó bá ti di pé wọ́n ń diagnose wọ́n dẹ̀ ń sọ pé ọjọ́ báyìí ló máa ní kinní kan máa ṣe kinní kan ẹ ṣe lọ sọ́dọ̀ àwọn eléwé ọmọ àwọn eléwé ọmọ gidi ṣì wà a mọ̀ pé àwọn onípàrà kún gbòòrò àǹtẹ bá mọye tá à ń ra àwọn nǹkan sìn all right bá mi <laughs> bá mi bèrè lọ́wọ́n pé jọ̀wọ́ ni baálẹ̀ fẹ́ wá sórí ètò mo fẹ́ gbé wá sórí ètò bá mi bèrè lọ́wọ́n pé jọ̀wọ́ náà fẹ́ wá. so um, gbogbo àwọn tablet tẹ̀ ń kó jẹ tẹ̀sọ̀ pé bleach wọ̀nyí it's not nice. nǹkan tó bá ti kọjá kírìmù tó ti kọjá ọṣẹ ẹ má bá wọn lo oògùn téèyàn máa lò sínú. No? To máa lọ bleach kó lè kó lè enhance ẹ̀ kó fast kó lè make it be faster ẹ mọ nǹkan tí wọ́n pò papọ̀ síbẹ̀ tẹ́ bá tún máa wá lò ó ẹ tún lo, lọ lò ẹ tún lè lọ fọtí lò ó ẹni kó ba lè tètè yá ẹni kó ba lè tètè yá hmm. ọlọ́run ọba ṣàánú gbogbo wa kò sẹ́ni tó gbọ́n tán kò sẹ́ni tó mọ̀ tán àrùn tí ò gbóògùn kò ní ṣe mí kò ní ṣe yàn ẹ̀yin sísítà mi ẹ jọ̀ọ́ mo fẹ́ bẹ̀ wá ni ẹ jẹ́ ká dín ìjẹkújẹ kù torí ayé tá a wà yìí ó ti gbẹgẹ́ ẹ jẹ́ ká ká dín ẹran jíjẹ go for white meat white meat means chicken uh, turkey uh, gizzard fish ẹja. E ẹja gbígbẹ ẹ kàn fi ṣe ata pẹ̀lú tòmẹ́tò pápápápápápápá ẹ jẹ kó finish kúrò mbẹ when you have money enjoy it it's not by wasting it on party that shows that you are enjoying or kẹ lọ kó ẹ gbé gàgà kan sọ́rùn and that is not enjoyment ẹlòmíì tí ò bá ti gbé pendant tó tó tábìlẹ̀tì sáyà kò tí sọ pé òun wà níbẹ̀ wọ́n á wá to ríǹgì sí gbogbo ọwọ́ ọmọ bàbá goldsmithing who who who you wan flash for hmm? who you wan flash for aṣọ tó kó sínú ilé lánàá ṣó tí ìlú tán ó tún ti lọ bẹ̀rẹ̀ sí ní ọ̀dà mi lẹ́ni ẹlòmíì ń raṣọ ní láwìn just because she want to to join them ẹ àwọn ọmọ Nollywood ẹ wo nǹkan tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n bẹ̀rẹ̀ sí ní bára wọn tákà must you put your life on social media must you put your life on social media you need not tó bá sọ pé òní òní náà nìyẹn tó bá lò sí ní lẹ́vù wọn ìwọ ṣáà má sí ní lẹ́vù wọn wà level tiẹ̀ as long as you are happy Onyeka àǹtí Onyeka níyí àyẹn lọ́hùn wọ́n interview ẹ̀ On béèrè lẹ́ni interview àyẹn béèrè lọ́wọ́ ẹ̀ what about your husband ó hey stop there don't be rude. What do you mean, what about my husband? What concerns you with my husband and my family? you ask, you want to ask about what I do. So don't ask me about my husband or about my children. I love that lady. Because the more tó bá ṣe ṣe bẹ́ẹ̀ tó bá ti sọ nǹkan kan wọ́n á bẹ̀rẹ̀ sí fi kámẹ́rà trailer kiri mo mọ my Awori brother tí mi tiẹ̀ mọ̀ pé ọmọ òṣèré ọlọ́fin gangan ni ṣùgbọ́n ọjọ́ kan a máa pàdé kò sẹ́ni tó mọ̀ ìyàwó ẹ̀ ẹ̀ lè rí fọ́tò ẹ̀ pẹ̀lú e ẹ̀ lórí mídíà tí ò bá sí pàwọn pẹ̀lú èèyàn bẹ̀rẹ̀ sí ní pariwo Tọ́dúnládé Adékọ́lá kò ní gbéyàwó ẹ̀ jáde síta àwọn tó wá ìsìn nìyẹn gbogbo yín lẹ wọnú bleaching yẹn bóyá ń sìn tẹ́lẹ̀ ti ní lupus bóyá ẹ̀sìn mi bóyá ẹ̀sìn mi pẹ̀lú àwọn oògùn burúkú tẹ̀ ń lò tábìlẹ̀tì burúkú tẹ̀ ń lò. voice note me kí mo gbà tí bàbá fẹ́ wá hmm. but it will be one of the saturdays ṣá saturdays ni máa ń ṣe ọlọ́fin àwórè so as uh, baálé of àwórè land okay so kò béèrè nǹkan tí wọ́n bá fẹ́ I have for arthritis yes tẹ́ẹ̀bá tẹ́ẹ̀bá ti mind àgúnmu <laughs> àgúnmu nítọ̀dọ̀ mi <laughs> ó dẹ̀ korò bí ewé ìjogbo ọlọ́run dẹ̀ ń gbà ṣe ọlọ́run ń gbà ṣe. So, God bless you um, take care of you cherry ẹ sodo sọ́dọ̀ àwọn alágúnmu ara yíyún nǹkankan bẹ́ẹ̀ yẹn ẹ má máa lọ kó gbogbo àwọn kinní dókítà wọ̀nyí kẹ́ máa fi para ẹ lo àgúnmu kẹ́ flush ẹ̀ jáde nínú system kẹ́ yà mọ́gbẹ́ dànù kẹ́ tọ́ mọ́tọ́ dànù cherry wọ́n sọ pé àgbo àgbo ò ní. Ni wọ́n ní eh, concoction ni wọ́n ní a máa ṣẹnu pẹ́ṣẹpẹ́ṣẹ èmi tí mo wà kọrọ kọ́rọ́ náà fi rọ mí kọrọ ẹ mọ̀ nǹkan tó ń pè ní eh, mi ò kárí di gbọdọ ìgbàgbà ìgbàgbà tó mu <laughs> so pé ká máa lọ mú gbogbo nǹkan kó jẹ́ pé cream àwọn òyìnbó yìí máa máa fi pa àwọn òyìnbó yìí gan they want to get rid of us nǹkan tó ń wá sọ́dọ̀ wa it's not the same as àwọn nǹkan tí wọ́n ń tà fúnra wọn nílùú tiwọn mo dé mo lọ sí shepherd bush níjọ́ kan yẹn ní London mo lọ síbẹ̀ mo rí àwọn oríṣiríṣi material sutana mo wá béèrè lọ́wọ́ máa yẹn I think it's uh, uh, Hindu or skinny kan ṣá ara Muslim yes ṣá ni ṣá wọ́n á money? lọ́wọ́ ẹ̀ money. you are Muslim money yes plus three two four eight eight two five nine seven zero seven ẹ contact mi lórí WhatsApp ẹ jọ̀ọ́ tẹ́ bá contact me. ẹ introduce ara yín kẹdẹ song. nǹkan tẹ́ fẹ́ so that kẹ́ forúkọ yín so that my lè mọ̀ pé ẹ̀yin tẹ́ bá débẹ̀ tẹ́ hi hi hello hello ibẹ̀ lẹ máa dàgbà sí bàbá mi ẹ má bínú mi ò mí láti rúdò because i have so many people there bá ti lọ́jọ́ mẹ́ta mo lọ jù wọ́n sínú archive ni. àwọn nǹkan tí ó kó sílẹ̀ yìí ǹjẹ́ ìyá mo ní kí lélẹ̀ ó ní that one is diamond eléyìí nǹkan that one is uh, Versace eléyìí nǹkan tẹ bá dẹ̀ rí ajere ni mo ní ah, ah, can your wife wear any of this Only i'm not i'm not stupid why ah also ah, ah, be lying. how come my wear wife wear this in fact i've ordered new new ones for for it's your people that always ask us to make them In tí àwọn ò lè wọ̀ wọ́n ń tà manufacture every day Ewo, wo ban wa ń wá àwọn ìyá aláìyá nígbà vintage eight nígbà vintage time ni. nígbà vintage time làwọn ìyá aláya aṣọ wà aṣọ tó wà ń sìn wọn kì í ṣe aṣọ wọn kì í ṣe aṣọ àwọn aṣọ tó jẹ pé tán bá wọ̀ wọ́n báyìí tó bá fọwọ́ kàn báyìí ó máa ṣe kùlẹ̀. ìyanu olúwa samson ok ọmọbalẹ <laughs> ìbọkọ dẹrọ ok ọmọ bàbá ẹgbẹ elijah ok ẹ káàbọ̀ sórí ètò so gbogbo àwọn nonsense ẹ mú aṣọ ẹ wọ ẹ yàdájì nínú ẹ gbogbo ẹ máa ti ya jágbajàgbá mi ní kẹ máa follow trend o but. Mm? ẹ jẹ́ ká máa fọgbọ́n díẹ̀ so um, iṣẹ́ Arẹmọ làwa ń ṣe o um, Kẹ́mi Afọlábí if you wish you can contact me if not o lè sọ stupid and nonsense ni mo sọ àlàáfíà may the Lord heal you. Um, give you many more years. Lashe Dumare. I thank you all for joining me on this second batch. Tí Ọlọ́run fẹ́ ká papọ̀ mọ́ tí àbúrò mi sọnù. Mm. Uh, thank you all very much. Sakaibeshi. About holding the heart. <laughs> about hole in the heart hmm. iṣẹ́ ńlá nìyẹn iṣẹ́ ńlá nìyẹn I believe you are online iṣẹ́ ńlá nìyẹn a gbọ́dọ̀ rí uh, your x-ray tàbá rí x-ray yín tàbá yẹ̀ wò tá a béèrè táwọn pé báyìí báyìí la máa gbégbà ọlọ́run á fún wa ṣe I'm not saying that I know about it ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ rí x-ray yín tí wọ́n ṣe fún yín last diagnosis tí doctor fún yín I work with diagnosis with doctor's, diagno doctor's diagnosis and prescription tí wọ́n ti fún yín tẹ́ ti ń lò mo rí ẹnìkan ní orí tán ni pé wọ́n fẹ́ ṣe ó ní cancer of kìnìkan ó ní cancer of kìnìkan hmm. wọ́n ti la gbogbo inú ẹ̀ délẹ̀ ó mi bí ẹni tí kò mí mọ́ ni gbogbo inú ẹ̀ ti lọ ẹ̀dẹ̀ tó ní kan máa dáwó tán tó fẹ́ lọ fi gbé abẹ́lé ṣẹ́rí wọ́n sọ fún àwọn nǹkan tó ń ṣe àwọn èèyàn wa nǹkan tàbí ò gbọ́dọ̀ kan ni nǹkan tí abẹ́rẹ́ ò gbọ́dọ̀ kan ni ẹni tó tó ní paralysis kí náà ẹ̀ ọ̀hún náà ni ẹni tó wà paralyzed tẹ́ ẹ ti dabẹ́rẹ́ bò wọ́n bá gbé dọ́dọ̀ mi èmi ò kì gbà wọ́n ṣùgbọ́n tó bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní high lágbára ọlọ́run wàá lu apá ẹ̀ wàá lu ẹsẹ̀ èmi kọ́ ọlọ́run ọba ni ìyẹn tí a bá papọ̀ nínú ẹ̀mí láti jọ ṣiṣẹ́ ẹni tó bá ní tó bá wọ́n ní problem crisis ẹ má sọ pé hospital yẹn kọ́kọ́ fẹ́ gbé lọ straight tó bá ti da abẹ́rẹ́ bo ẹni tó wà paralyzed àti àti gẹ̀ẹ́tì ara ẹ̀ ṣùgbọ́n tẹ bá kọ́kọ́ lo ewé àti egbò tẹ wá lo treatment tòyìnbó sí mo nẹ́mẹ́rin tó ṣe ni tó jẹ́ wípé lẹ́yìn ìgbà tí kinní yẹn ṣe tán ó tún bímọ mo dẹ̀ mẹ́ni tó ṣe tó jẹ́ pé orí ọ̀rọ̀ abẹ́rẹ́ yìí náà ni bó ṣe wà nísìn ìtọ́ ń dànù ni ìyí kò wà ẹ̀dẹ̀ mọ̀ pé ìnira ni bẹ́ẹ̀ náà ni ẹni tó ní kí náà ti ń pè kínní sickle cell the pains la máa wá nǹkan tó bá bá tó bá bá tó bá rọ̀ mọ́ lára tó bá rọ̀ mọ́ ìrìn àjò ẹ̀ la máa wá bá ṣe máa yọ kúrò nínú egungun ẹ̀ tá a máa yọ because àwọn tó lé sickle cell ṣe mọ̀ pé ara ríro ló máa ń pọ̀ ju egungun sísán ló máa ń pọ̀ jù nínú ọ̀rọ̀ wọn ìyẹn la máa kọ́kọ́ dì pẹ̀lú ká tó ṣẹ̀wá fọ ẹ̀jẹ̀ fún wọn pẹ̀lú àgbo ọlọ́run ọba elédùnmarè a máa ran gbogbo wa lọ́wọ́ èmi ní ti ní tòótọ́ tó bá ti di tòní ìwé àtẹ̀gbò ọmọ tádé ṣe é fún ṣayọ̀ lórúkọ mi tí gbogbo yín sí ọlọ́mọ plenty god bless you ká ní ọ̀sẹ̀ tó weekend tó lovely ok láṣálẹ́ yìí à ń padà bọ̀ nígbà tá a bá wá fẹ́ sọ̀rọ̀ nípa tí mo fẹ́ fèsì sí ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni kan sọ ọ̀gbẹ́ni something something ifá plus three two four eight eight two five nine seven zero seven plus three two four eight eight two five nine seven zero seven. Ẹ ṣé. Nígbà tí a máa wá sọ nípa ọ̀gbẹ́ni kan tí wọ́n pa ìtàn nípa ìlú Ọ̀tà. Mm, ìyẹn la fẹ́ wá fèsì sí ní àṣálẹ́ yìí lórí ètò Ọlọ́fin Àwórì ẹ má o lè bẹ o lílé lóko lè yí o di láago mẹ́jọ àṣálẹ́ yìí ẹ yé ẹ pàdé mi ọmọ yìí ọ̀rẹ́ yìí àbúrò yìí ṣàwáwù déédé ọmọ kan ṣóyí gbogbo àwórì bí ọmọ tádé ṣe ẹfun ṣayọ ọba tula ọmọ sábìtù ajílàrẹrùn òjèwé olóbùtú jẹ létí ṣeré ọlọ́fin mọ́lẹ̀ ìdílé onígbàkulé ìdílé ọba onígbàkulé onígbà ẹ̀ǹkulé. Mm ẹ máa <laughs> thank you all for joining me god bless you please help me share help me spread the news to for Afolabi it's not over yet until it is over ó dẹ̀ máa dàgbà ó máa dògbò ó máa fọwọ́ fáwọ́ ó máa fèdègè jóbi láṣẹ Èdùmàrè bí mo ṣe fẹ́ kórè fún ẹ kórè fáwọn ọmọ mi obìnrin náà bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè O ní kú báyìí ọmọ e wari bejo, rí gbẹ́jọ́ ọmọ tó ti ń ka iye ọjọ́ tó fẹ́ kú i rebook that ìwọ kọ́ ló nìyẹn ṣùgbọ́n tó bá lè jáwọ́ nínú ìjẹkújẹ àti lòkulò nǹkan tó kéré níléwájú Ọlọ́run ire o àlàáfíà àtàgọ ara gbogbo wa láṣẹ Èdùmàrè bí mo bá fún yín lómi mu àbá yín lára mu omi lásán tí mo bá bù fún yín kò ní gbòdì lára yín bí omi ṣe ń wo àwọn kan sàn omi ò ní ṣe tiyín tì omi ò ní ṣe tèmi tì kò ní ṣe torí kankan wá tì ẹ ṣeun ire o ire kàǹkà ẹ ẹ lè rí kí ní ọwọ́ mi kì í ṣe tìyá olóòṣà o torí pé ọmọ ọba ni mí ni o ṣe rí i pé ọ̀ríjínà kan kì í ṣe ike ọ̀ríjínà kan tọmọ ọba ni kì í ṣe fashion kì í ṣe ìpínlẹ̀ ṣe tìyá olórìṣà ọmọọba ni ewu sì ni mí ọmọọba hmm. bìnrin là ń pè ní ewu sì ní èdè Àwórì.